pétérù kínní orí karùn-ún. àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀ èmi ẹni tí í ṣe alàgbà bí ẹ̀yin àti ẹlẹ́rìí ìyà Kristi àti alábàápín nínú ògo tí a ó fi hàn ẹ máa tọ́jú agbo Ọlọ́run tí ń bẹ láàrin yín ẹ máa bójú tó o kì í ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ èrè ìjẹkújẹ ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán bẹ́ẹ̀ ni kì í ṣe bí ẹni tí ń lo agbára lórí ìjọ ṣùgbọ́n kí ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo nígbà tí olórí olùṣọ́ àgùntàn bá sì fi ara hàn ẹ̀yin ó gba adé ògo tí kì í sá bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀yin ìpẹ́ ẹ tẹríba fún àwọn àgbà àní gbogbo yín ẹ máa tẹríba fún ara yín kí ẹ sì fi ìrẹ̀lẹ̀ wọ ara yín ní aṣọ. nítorí ọlọ́run kọ ojú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó ń fi orí ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára ọlọ́run kí òun kí ó lè gbé yín ga ní àkókò ẹ máa kó gbogbo àníyàn yín lé e nítorí tí òun ń ṣe ìtọ́jú yín ẹ máa wà ní àìrékọjá. ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bí kìnìún ti ń kín ramúramù ó ń rìn káàkiri ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri ẹni tí kí ẹ̀yin kí ó kọ ojú ìjà sí pẹ̀lú ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé ìyà kan náà ni àwọn ará yín ti ń bẹ nínú ayé ń jẹ ọlọ́run oore ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò nípẹ̀kun nínú Kristi Jésù nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀ ó ń tìkára rẹ̀ yóò sì ṣe yín ní àṣepé yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín ní agbára yóò fi ìdí yín kalẹ̀ tirẹ̀ ní ògo àti agbára títí láéláé àmín nípa sífánù. Si arákùnrin wa olóòótọ́ gẹ́gẹ́ bí mo ti kà á sí ni mo kọ̀wé kúkúrú sí yín tí mò ń gbà yín níyànjú tí mo sì ń jẹ́rìí pé èyí ni òtítọ́ orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ dúró ṣinṣin nínú rẹ̀ ìjọ tí ń bẹ ní Bábílónì tí a yàn pẹ̀lú yín kí yín bẹ́ẹ̀ sì ni Máàkù ọmọ mi pẹ̀lú ẹ fi ìfẹnukonu ìfẹ́ kí ara yín àmín.